الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد بير على كوكو أنا يعني سنا في لاقم بيت لين صلاة العشاء ساجو كاتوسي صلاة التراويح أبي باو من náfìlà ń bẹ lẹ́yìn sọ̀láàtì láìṣà náfìlà ti ń bẹ lẹ́yìn sọ̀láàtì láìṣà ọ̀nà ni wọ́n pè ní sunnatu ratibati láìṣà sunna ratiba ni káàní ibi sallallahu alaihi wasallam tí ó lè má ṣe lẹ́yìn sọ̀láàtì láìṣà tó bá wà nílé lẹ́yìn sọ̀láàtì láìṣà tó bá wà nílé torí ẹ̀ òun náfìlà yẹn ọ̀tọ̀ sọláàtì tarawih ọ̀tọ̀ torí ẹ̀ kí ẹ̀ máa kọ́ ṣe súnà tó jẹ́ ratibatul isha ṣáájú kí ẹ̀ tó ṣe sọláàtì tarawih ọ̀dà lóye pàtàkì. tọ́ wọn láwọn lọ́kọ ó ṣe pé máa bá wọn lò pẹ̀lú tipátipá. ní ọ̀sán Ramadan ó ti ṣe bẹ́ẹ̀ na kẹta òun náà ní tọdún yìí tí oníbèrè ò sọ iye ìgbà tí ó ń bọ̀ ń lò nínú oṣù Ramadan náà ní gbogbo Ramadan. tó àwọn ẹni tó lẹ́sìn sọ kó sẹ́kù lọ́dọ̀ rẹ̀ ni kò sí wàhálà ń wà tó fẹ́ tán sọ́lọ́ wọn á ní kọ́ gán bẹ̀ ni ọlọ́wọ́n bò ní kọ́ gán bẹ̀ ó ti hàn sí ọpẹ́ ni tó fẹ́ kìí ṣe mùsùlùmí ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ọ̀tá ànábì sallallahu alaihi wasallam kí ló fẹ́ sẹ́kù lọ́dọ̀ rẹ̀ sí fara náà tuntun máa ṣẹ lọ ti ọlọ́run ẹlẹ́dàá á ṣe léèwọ̀ kóbìnrin mùsùlùmí lọ jẹ́yàwó fẹ́ni tí ìbá ti ṣe mùsùlùmí. láàrin sáà lè tọrọ kólẹ̀ tó bá dá yín lójú kíkọ lẹ́sìn kí ṣe mùsùlùmí lódodo kò nídìí kíkọ lẹ̀ wàá kó mi ọ̀tán náà wàá kó mi ọ̀tán náà ilé ìjẹ́bù ti ṣe jẹ́. kí ni nǹkan abúté ń ṣe èèyàn sí náà sọ pé mùsùlùmí. ọlọ́dún kẹta ni táwọn ti wà ń lé ọkọ àwọn sì bímọ ṣùgbọ́n lẹ́yìn táwọn lọ sọ́sítù wọ́n fi hàn pé àsìkò tí ó rọrùn pé kóun ó bímọ tó ṣeé kóun ó bímọ náà ni àsìkò tóun bá ń ṣe nǹkan sùn pẹ̀lú bí ara tóun ti ṣe rí pẹ̀lú bí ovulation rẹ̀ ti ṣe máa wá. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ṣe léwọ̀ pé kí abóbìnrin lò pọ̀ ní àsìkò tí wọ́n ń ṣe nǹkan sùn gbọ́wọ́ àmì ẹni tó ọ̀gbá láti sọ pé kẹta kò fún ọ lọ. ويسألونك عن المحيض قل هو أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله وفي الله أن أقول رسول الله بنتين سنكون سوري وتبقى قارين كون سوري torí di eléyìí báyìí àti máa ń sọ pé hàn ah, torí pé ovulation kan kò sọ ovulation kan ìbọ́lọ́ náà ló fún ọlọ́mọ ọlọ́run tí ó sì fún ọlọ́mọ náà ló ní ọkọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ dán wò nítorí lábẹ́ òfin ṣẹ̀rí àníkẹ́ni tó bá fi lè bóbìnrin lò lásìkò ìgbà tí ń sin nǹkan oṣù lọ́wọ́ ọ̀daràn débi pé ìtaràn tó wà fún yóò san ìtaràn lówó sọ̀rọ̀ bó wá láti sọ pé torí pé àwọn wọ́ọ̀mọ ká wọ́ọ̀mọ gba ọ̀nà tá a fi takò tọ́lọ́ọ̀ o gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ọkọ rẹ o gbọ́dọ̀ bọ́ọ̀lù lásìkò ìgbà tó ń ṣe nǹkan sùn lè jẹba. wọ́n ní tí ọtí tó bá yíyàn lásán ṣé a lè fi ṣe sọlẹ ẹ lè fi ṣe sọlẹ tì láìfọ ṣùgbọ́n ọkàn nígbà nítorí pé tí ìwádìí fi hàn nínú ìkọ́ tí ń gẹ́gẹ́ fúnra rẹ̀ kì í ṣẹ̀gbìn ṣùgbọ́n lọ́n ṣe lílò rẹ̀ mímu rẹ̀ léèwọ̀ torí délé ìpínlẹ̀ ìbá ti yé wa báwọn tó bá kàn ọ́ la kò túmọ̀ sí pé ibi tó kàn yín ẹ̀gbin ti yí ọ bí ìgbẹ́ bí ìtọ̀ eléyìí tó gbọ́dọ̀ fi ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n ọkàn ò ní gbà pé ah, ọtí máa ń bẹ lára aṣọ mi tí mo fi ń sin náà yìí ọkàn mùsùlùmí ò ní torí délé tó bá fọ̀ kò sí nǹkan tó burú ń bẹ wọ́n ní àwọn jẹ́ aláàárẹ̀ ìdákúdájì so àárẹ̀ ìdákúdájì látàrí pé ss náà ni genotype àwọn so bọ́ọ̀lù àwọn ti ṣe máa ṣe pẹ̀lú suyam Ramadan nítorí pé àwọn ò lè gbà á débì kan nínú Ramadan bẹ́ẹ̀ làwọn ti wá ṣe ńgbà tí Ramadan bá lọ a sọ pé máa gbìyànjú láti gbà náà ní lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ ní gbogbo ìgbà tó bá rọ̀ yín lọ́rùn gbèsè rẹ̀ ó sì ṣẹ́kù lórí yín nítorí pé irú àárẹ̀ tẹ́ sọ pé ń ṣe yín kì í ṣe àárẹ̀ tó máa ń kọjú náà kéèyàn lè san ṣìyàmù padà láì jẹ́ wípé àyè kan yọ síyàn ìgbà kan wà téèyàn lè ṣe lè jẹba àwọn. wọ́n ní sábà fi lé háyà ilé tá a fi háyà yẹn à ń rówó ń bẹ̀ báwo láti ṣe máa yọ zakati rẹ̀ owó tá a máa ń gbà lára lé yẹn náà máa kún mi tá a bá ní a máa yọ zakati owó fún gbogbo ẹ̀ yòtí ká lọ válù lé yẹn lẹ́yìn tó bá ní mọ́tò tó ń fi ṣe transportation yòtí ká lọ válù mọ́tò yẹn bẹ́ẹ̀ náà lẹni tó bá nílò búrẹ́dì kan ti ń ṣe búrẹ́dì lóṣù kí wọ́n bá lo ẹ́ńjìnì tó wà nínú ilé búrẹ́dì wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹnjìníà ẹgbẹ́ wọn ní àwọn ẹ̀rọ lóríṣiríṣi tí wọ́n fi ń ṣiṣẹ́ lóṣù kí wọ́n àti zaka ti bá tó wọ́n bá lo èló ni àwọn ẹ́ńjìnì yẹn lè jẹ́ owó tẹ̀ ń bá ń pa lára àwọn ẹ́ńjìnì yìí yẹn òun náà lè máa yọ zakati rẹ̀ pẹ̀lú àwọn owó tẹ́ ẹ bá tún ní mi. wọ́n ní ǹjẹ́ ṣé àwọn zakati wà yìí bẹ́ẹ̀ tó wó bẹ́ẹ̀ zakati fitr tọ́jọ́ tó ń jẹ níparí Ramadan tá a lè fún àwọn mọ̀lẹ́bí alásùnmọ́ iye kan àti ìbátan wa bẹ́ẹ̀ ni kọjá pé iye kan mọ̀lẹ́bí alásùnmọ́ àti ìbátan wa ńlá fún ọ̀gá ló tún ní ládájú nítorí pé sọ́nà nàbì sallallahu alaihi wasallam fi hàn pé tẹ́ ẹ bá fúnrú wọn ládá méjì lẹ́gbàá ẹ gbà ládá pé ẹ yọ zàká ẹ tún gbà ládá pé ẹ sokùn ẹbí pọ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹ ń tí gbogbo yẹn ti máa ń nù gbèsè ayé àyàfà àwọn àyè kọ̀ọ̀kan iná nípa àwọn mọ̀lẹ́bí yín bẹ́ẹ̀ ṣe dáadáa sí wọn gan-an nítorí súnmọ́ náà ni pé àwọn ò ní fi dáadáa san so báwo wá ní dẹ́yìn náà bá káwọ́ dáadáa ní ró tẹ́lẹ̀ náà wọ́n ti fẹ́ sún ọjẹ wọn náà tún lọ́ọ́ fi pọ́ para ni ètò ètò dáa jù wọn náà ni pé àwọn dáadáa dáadáa tẹ́ bá fẹ́ ṣe ẹ máa fi fún àwọn mọ̀lẹ́bí yín ẹ mẹ́jọ jẹ́ kwara àtàlẹ́ máa fún orí orí pọ̀ ń bẹ̀ fẹ́yìn pàṣẹ gbalada zakat tẹ̀yẹ ẹ̀ tún gbalada pé ẹ̀sùn kan ẹbí pọ̀ tó eléyìí jẹ́ òtútù jẹ́ mẹ́ọ̀. wọ́n ní sáàlì gba zakatul fitr lọ́dọ̀ èèyàn púpọ̀ kọ́ á kó lọ fún èèyàn kan ẹ̀ à ń torí pé a rí pé àìní rẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí pé kọ́jẹ́pọ̀ nìkan la kó gbogbo ẹ̀ fún àti pé àwọn ojú pàna bíi tí ń bùkátà láti náwó sí àwọn iye èèyàn tí òun nìkan ń bọ́ wọ́n pọ̀ tá a lè lọ dájọ́ kákó fún bẹ́ẹ̀ ni kò sí ní tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ kò sí ní tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ. ṣùgbọ́n tí wọ́n bá rí i pé zakatu fitiri kan kójọ fún wọn ti pọ̀ kọjá ní tóun bùkátà tó kó nà rọra tún fẹ́ lómi inú rẹ̀ náà ń tọ́ da ni tó ìbéèrè tó máa ń béèrè pé ṣé tó bá pọ́n fún yẹn zakatul fitr yẹn ní nǹkan tó fi yọ yàtọ̀ sí nǹkan tó ti fún náà tó lè lo tó ti fún láti yọ zakatul fitr tiẹ̀ náà bẹ́ẹ̀ ni torí pé wọn àwọn ti fún ọ ti di tiẹ̀ gbàtà ti fún ẹ tó ti di tiẹ̀ ó ti dowó rẹ wọn náà yọ zakatul fitr nínú tó ní ẹ ẹ máa tún ma zakatul fitr ni wọn sọ pé ńṣe ló jẹ́ ọ̀ràn ọlọ́run fún ní tó lè fi yọ bóyá láìsí mà wọ́n ní wo ohun ní yọ ntọ bùkátà láti jẹ lóúnjẹ lọ́jọ́ ọdún onìkan ńlá yọ kúrò nínú tó ní lóúnjẹ ohun tó inú rẹ̀ ló ti wá yọ zakato fún ó ti hàn pé tá jókòó àtàwọn wa. tẹ́bá pé ráìsì la fẹ́ sè lápèjúwe gbogbo ráìsì tí a jẹ tá a fi yó tẹ́bá fi lè ṣagolo méjì pẹ̀lú gọ́lọ́ ayò lọ́jọ́ ọdún a sì ní bùkátà oúnjẹ míì mà á wà wọn ntòkù lè wa tẹ́lẹ̀ àwọn Islam ò sọ pé ó dìgbà tó bá tó lóúnjẹ ọdún kan lé ó dìgbà tó bá tó lóúnjẹ ọ̀sẹ̀ kan ó dìgbà tó bá tó lóúnjẹ oṣù kan kò tó gbàtà tó a kàn wá máínọ́ọ̀sì yìí oúnjẹ tijọ́ ọdún yẹn ni nítorí pẹ́ẹ́lú ìṣòro láàbí sílẹ̀ fi hàn hikima tó wà nù zakatul fitr ọjọ́ ọdún yìí náà ni wọ́n sọ pé ọ̀gbọ̀nọ́hún àni su'al yawma idin ẹ̀rọ wọn lọ́rọ̀ ẹ méje ọjọ́ tí wọ́n máa tẹ́wọ́ béèrè lọ́jọ́ ọdún kókó tó wà bẹ́ẹ̀ wàhálẹ́ yìí ẹ̀rí kí gbogbo wa alhamdulillah tàṣìyàn ní òlágbára ju oúnjẹ tí ó jẹ lọ́jọ́ kan lọ. tò nínú tó lé sọ́dọ̀ ọdún ni wọ́n ti ní kí wọ́n yọ. nítorí pé àwọn ẹrú ọlọ́run kan pọ̀ láyé pẹ́pẹ́ owó ètò wọn ní àwọn òní tọjọ́ kan wọn òní ó kè tí wọ́n bá wa yọ fún ọ ìdùnnú ńlá ló kó bá wọn ó gbé ìbànújẹ́ ńlá kò fún wọn ìrònú burúkú tó lè ba tiwọn jẹ́ ló mú kò fún wọn. أن ثم قلنا حديث النبي محمد صلى الله عليه وسلم ولمن نفس المؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة إن كانت واحد البيت ما جوك قروف مسلم مؤمني منو ما جلائي الله تطوري البيت ما جوك قروف نانينا ما جوك عند القيامة أكرمكم الله كن لو يسكن الله في صح يقمت لا يريني والله ìpọ́njú tàlùkìyàmà kìí ṣeré torí ẹni ṣẹlẹ̀ ẹ̀tún ti sọ pé tó o bá ti lè kùnà láti yọ zakatul fitr yẹn ṣáájú sọlẹ́tì làyè sàárà kanú àwọn sàárà lásán torí kò bá ń tà fẹ́ ma ẹ̀yà oníṣìí tó wá pé gbé fẹ́ láìní kó tó di pọ́n lọ ayé aláìní náà tó máa plan ṣàlọ́ ah, kìnnìkan lájẹ láàárọ̀ ìyá tó bá tún di lọ́sọ̀ọ́ kìnnìkan lájẹ ó ti bá yàtọ̀ sí pẹ́ẹ́sẹ́ tí wọ́n ti wá sí ẹ̀yìn dìde ìrònú ti fẹ́ dorí rẹ̀ kúrò ti fẹ́ kú tí ọba rí nǹkan kan tẹ́lẹ̀ tí wọ́n sọ pé sàrà kan nínú àwọn sàrà ni ọjà sí eléyìí jẹ́ báwọn. wọ́n ní obìnrin kan ṣe nǹkan oṣù ni ó ti wá ṣe nǹkan oṣù yìí ọjọ́ tí máa fi rí nǹkan oṣù ó ti wá rámi pé nǹkan oṣù yìí ti dá ó sì ti ṣèmọ́ra ó ti bẹ̀rẹ̀ sí ní sinlọ́ọ̀ náà kẹnu ló ń ṣe sòyàm ó ń ṣe sọ̀rẹ́ wàlàkín nígbà tó di lọ́wọ́ bí ìrọ̀lẹ́ kó tó dásìkò sínú lọ́wọ́ tó ń rómi kan aláwọ̀ kùnkùn má di ṣé ẹ̀jẹ̀ náà náà kó tún padà ní àbíbáwò èsì rẹ̀ ń bẹ́ẹ̀ nù hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha nígbà àwọn obìnrin máa ń gbé wọ́n máa ń gbé igbá kóló kan ránṣẹ́ sí Aisha pẹ̀lú òwú. tí wọ́n ṣe àpèjúwe nǹkan tí wọ́n rí. lásìkò tá a ṣe nǹkan sùn lọ́wọ́ tẹ́yìn kan bá gbé abọ́ yẹn ránṣẹ́ pé irú omi tó ń rí nì ó lè jẹ́ olómi aláwọ̀ yeye omi aláwọ̀ kùnkùn máa dé nǹkan sùn ò tí ì dà àìṣe sọ pé nǹkan sùn náà bẹ́ẹ̀ lànà bí ṣe fi hàn àmọ́ tó bá gbé pé nǹkan sùn ti dá èsì ti rámì dídá rẹ̀ níta tí wọ́n á rí lẹ́yìn tẹ́yìn ti wọ̀ tẹ́ ti ṣe kínní kì í ṣẹ̀jẹ̀ tó irú omi aláwọ̀ yeye abómi ìdọ̀tí tọ́jú aláwọ̀ kùkùn máa di lọ rí tó ẹ gbà pé kì í ṣe nǹkan oṣù torí ẹ̀yin àìsà sọ pé tẹ́ ẹ bá rí lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti dá ẹ má kàkún kàkà mẹ́tẹ́ ẹ bá rí nígbà tẹ́ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀ka kún pẹ́jẹ náà ní ìsinsìnyí kìíní ẹ̀jẹ̀ ni wa ẹ̀yin ti rámì pé nǹkan oṣù ti dá ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá rí omi aláwọ̀ brown kìí ṣe nǹkan oṣù ló tún padà wá o òun ti lọ wọ́n ní nígbà táwọn ti pé insurance ọ̀dà nígbà tá ti mọ̀ pé insurance ọ̀dà tó jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà bàjẹ́ ni eléyìí wọn ní ìdíkẹ́ ìṣẹ̀ṣẹ̀ máa pé sọ́dà àbí ọ̀dà àtijọ́ ni náà ti ń sanwó insurance tẹ́ bá dúró lórí mọ́tò nísìnyí wọn à ṣe particulars mọ́tò fún yín ó dìgbà one thousand naira náà máa ń gba insurance insurance ẹ̀ṣájú mi lè jẹ́ ńlọ́nà lọ one thousand naira nísìn insurance ti di five thousand ní ẹ̀jẹ̀ ńlọ́nà lọ one seven thousand náà tún wà so láti bẹ́tẹ̀ tí wọ́n ń gbà ti yín ẹ̀ sí ní mọ́tò ti lé ten years so tó bá pé five five thousand náà lẹ́ ń gbà times ten ó dé lò fifty thousand èrè kí lè jẹ́ mbẹ́ sọ́nà lẹ́ ń kó ránṣẹ́ sí ni àbá àwọn màláíkà èlò ni pépà tí wọ́n tẹ̀ sí ẹ̀fín gbà kí ni pépà nǹkan lè ṣe fún yín láàyè tóbi ìtumọ̀ ń tẹ́pẹ̀ ní insurance ni pé àwọn fẹ́ taaro owó tó san bá ọ dojú tó fò pákó mọ́tò rẹ̀ gbiná pákó mọ́tò ní accident kápẹ́ nǹkan kan ṣẹlẹ̀ sí mọ́tò rẹ̀ wọ́n jí gbé so àwọn ọ̀bọ̀ rìfọ́ǹdì ẹ̀ àwọn ọ̀bọ̀ tún ṣe àwọn ọ̀bọ̀ ṣe kínní tó bá ṣẹlẹ̀ ọ̀bá tra àwọn insurance yẹn wò ó rí sọ fún ọ pé this very insurance tí wọ́n gba gbà kì í ṣerú ni wọ́n máa tara rẹ̀ ni wọ́n máa báyàn dojú tó àbí òye wa so eléyìí àkáwọn kan máa sọ fọ́mọ́jẹ́ náà àwọn náà ló ti jáde mo rò pé yé this is a very fake one. mo rò pé yé so eléyìí náà ni wọ́n pè ní akílò amúhálì nàásì bilbaapì eléyìí tí wọ́n pè ní genuine ìtàn pé genuine pé ó fi lẹ́tọ̀ọ́ sí káwọn bọ̀ dojú tó fò èló lọ sàn kò ní jẹ́ five thousand seven thousand yẹn owó gidi owó gidi so wọ́n lè san owó gidi yẹn fún bí ọdún mẹ́wàá tá a sọ yẹn kọjá pé owó gidi tó san lọ́dún mẹ́wàá ó tó one million naira one million naira tó san yẹn ọlọ́run ẹ ṣé wọn bẹ lọ́wọ́ kí nǹkan ṣe mọ́tò rẹ̀ kí nǹkan kan tún ṣe mọ́tò rẹ̀ wọ́n tún jẹ wọ́n tún pọ́n tó lábí ọkọ̀ ìlú kan bẹ̀ akulu amuhali nasi bilbaati so islam ò fara mọ́ islam ò fara àwọn òyìnbó náà dálẹ̀ láti pilẹ̀ ìgbà tí wọ́n kó ọjà gba ojú omi ìgbà tí wọ́n kó àwọn tí wọ́n gbó láti rọ́jà wa ta ló gbé wọn dé gbogbo àwọn countries tí wọ́n fi ń gba àwọn àlùwà tí wọ́n fi ń gba àwọn àlùwà ìgbà míì ogun ṣẹlẹ̀ láwọn ìlú tiwọn náà wọn ò rí bẹ́ẹ̀ gbé dáadáa gẹ́gẹ́ bí àwọn England yẹn sẹ́wọ̀n kó àwọn ẹ̀yà oríṣiríṣi ló wà ní England tó ń pè UK so ìjà ń ṣẹlẹ̀ Irish Scottish kìnnì kankan àwọn gbogbo wọn ọ̀rọ̀ wọn ò yẹra wọn so kálukú fẹ́ náà yẹ sá wọ́n sì ń sọjà àwọn ọ̀rẹ́ ni tí ó rà ó gbé gbogbo wọn dé irú ọ̀dọ̀ wa so tẹ́lẹ̀ wọn gbójú omi kò sí tí ò lè ṣẹlẹ̀ tọkọ̀jú omi bá dáhùn kẹ́tùn sí ọkọ̀jú omi ayé ìsìn náà torí gbogbo ẹ̀ náà wọ́n ń dìvẹ́lọ́pù náà so tọkọtì omi bá dànù tí gbogbo ọjà ń dànù ṣé ká máa sunkún ni so òyìnbó ló create pé there must be something tó jẹ́ pé yọ́ọ́ máa pàrònú rẹ fáwọn yọ́ọ́ máa bá wọn dójú ti àwọn òfòyùn so ìwọ náà contribute to take iná ló bí insurance so islam ọ̀farama torí pé islam kò síyànjẹ́ ń bẹ̀ kò sí ìyànjẹ ń bẹ ẹ ni tí ìbá ti lẹ́sìn ìyànjẹ pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ẹ wá lọ́dà ìsìláàmù gbà pé káwọn máa kówó jọ ní ìsìn bí àdúgbò àbí ká pé àwọn èèyàn ká pé kan jọ kówó jọ lójú náà pé ládùúgbò wa tá à ń gbé a bá ń jẹ nìkan tí ń bùkátà a máa mú ní owó a fi ràn so wọn pẹlú yẹn ní at-ta'min at-ta'awuni so yẹn ní insurance tá à ń fi ràn ara wa lọ́wọ́ cooperative insurance so kò túmọ̀ sí pé tẹ́yìn bá ti dá insurance kan lẹ́nu ìta ní cooperative insurance ó ti di Islam o ṣe é mọ̀ pé Nàìjíríà orúkọ lásán làwọn kà mọ̀ so condition rẹ̀ wá ni pé ẹni tá a fowó ràn lọ́wọ́ kò gbọ́dọ̀ jẹ́ pò náà dákọ́ bọ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ní kọ́bọ̀ nínú owó tá a fi ràn yàn lọ́wọ́ nítorí bí tó bá ti ní kọ́bọ̀ ń bẹ̀ ó ti di rìbá ó ti di qardan jarra naf'an ṣe ìsìláàmù fara máa ru eléyìí. lẹ́yìn àgbà náà àwọn ẹlẹ́kẹ́ wà tó yẹ pé àwọn náà gbà kí wọ́n máa lo insurance ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ti ń lò ó ní ìsìnkú tó mọ̀ sí al tuntun sọ̀kalẹ̀ mo rò pé yóò torí pé èèyàn náà gbogbo àwọn èèyàn wọ́n lè takò tọ́lọ́ wọ́n lè ṣe tọ́lọ́ èèyàn náà gbogbo àwọn èèyàn àmọ́ nǹkan tí ọ̀dà kò ní í da náà títí láéláé ẹdẹ ìjẹba. wọ́n ní lè má mọ àwọn ọkàn ló máa ń ká alukurani sí táwọn lè máa tò lẹ́yìn rẹ̀ àràrà o ó yẹ kó máa jẹun sọ́kàn náà ní kó máa gbégbẹ́nu rẹ̀ àwọn oníṣẹ́ ìbàjẹ́ yóò gbégbẹ́nu yóò máa jẹun wúyẹ́wúyẹ́ alábòsí ó ń jàǹbá. ókè tí bá ń ka kí ó ní rákà méjì àkọ́kọ́ magreth àti ìṣá àti rákà méjèèjì tàṣùbà tí ó máa tà sọ́kàn náà yàbí ọkọ̀ òkè yọkè eléyìí sókè àwọn ìṣá tí ń ka jẹ́jẹ́ ní ti ń jàǹbá wọn eléyìí oṣù lè má mọ̀ ó ń jàǹbá lélẹ́yìn. bóyá alu rẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé kẹ́yìn tẹ wà lẹ́yìn lè má mú kẹ́ tó ka fati àdé málìkì yóò mi dín ó ti rò kú ó ti ti gbórí òkè ṣùgbọ́n ya rú rẹ̀ ní máa ṣẹlẹ̀ akramakumullah kọ̀tọ́ sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ aburú yẹn ti pọ̀ jù ó sì wọ́pọ̀ láwọn eré alẹ́ Yorùbá wa yìí wọ́n lè sọ pé bàbá kan táwọn lọ kí ó lọ́dọ̀ rẹ̀ bí bàbá ṣe máa ń ṣe sọ̀láàtù ẹ̀ sì bá nàdì wọ́n kí ó sọ́kàn àkínlódé tá a sálámà sí ọ lórí ọkàn tó ń bínú ọ̀là àkí ọ á sì láti fọkàn kí ọ onírara àbọ̀bà kí mi kọ́ yanu ni ok ìgbà tí wọ́n fẹ́ ṣe sọ̀láàtù ò lè ká kí ó kọ́ yanu ọmọ péré ló ń sè náà irú wọn yẹn lè máa mú un. wọ́n ní àwọn ń gbé kánò bí táwọn ṣe ń ṣiṣẹ́ ní ọ̀nà Zaria wọ́n fẹ́ tó ọgbọ̀n kìlómítà sílé tó táwọn bá lọ táwọn bọ̀ táwọn ṣe kínní ó tó ní àjò táwọn ò lè máa ṣe kọ́sùrù kọ́sùrù báwọn kì í ṣe kọ́sùrù lélẹ́yìn ìyẹn ti kọ́ sùúrù eléyìí nítorí pé thirty kilometres kìí ṣe ìrìn àjò kódà ká pé ìlú o ti fìlú lẹ̀ o ti fìlú lẹ̀ eléyìí ẹ̀ ṣe ìrìn àjò ọ̀ ń lọ fi iṣẹ́ ló dàgbére tọba tọba kò lè mọ̀ ń lọ fi iṣẹ́ àgbàwọ̀ ò sọ pé mọ̀ ń dálẹ̀ mọ̀ ń lọ ibi iṣẹ́ so tó máa sì ń padà sílé mọ̀ ń padà sí ilé láti ibi iṣẹ́ ọjọ́ bí o ṣe jẹ́ kálukú sinmi irú rẹ̀ náà ni àwọn èèyàn míì tó ń sọ pé àwọn ń gbé kó so àdúgbò àwọn sí ibi tí àwọn ti ń bọ̀ so àwọn lo three four hours nínú mọ́tò so ìjọba bá wo láti ibi kan síbi kan ó dá jìnnà ó dá kò sí kò sí ó lè ṣe kọ́sùn kankan wà á pé sọ láti rẹ̀ wà á pé sọ láti rẹ̀ nítorí ń bo sí ń bo sí bo lẹ́kọ̀ọ́ gan ni ìrìn àjò sẹ́yìn mọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ lè jẹ́ ìrìn àjò láti rẹ̀ sínú gbogbo ẹ náà sì tó twenty kilometres twenty five kilometres. so lẹ́yìn náà tún sọ pé Lagos is a mega city abẹ́yẹn ọ̀gbọ́rí mega city meaning that eh, ó pẹ́ ká ó ti tóbi jù inú ìlú náà ló sì wà sèyìn ti ṣe kọ́sùrù náà lò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ni ó dàbí àwọn Cairo ó dàbí Baghdad àwọn àìpọ̀ ṣe kọ́sùrù kọ́sùrù báwo bí Riyadh ní Saudi Arabia ó tóbi bàjẹ́ wọn á gbọ́n sí kọ́sùrù náà lù kọ́sùrù báwo kò sí jámọ́ kò sì sí kọ́sùrù mìíràn ọlọ́run ràn yín lọ́wọ́ lẹ́yìn náà tí wọ́n á nínú mọ́tò lẹ́tí ṣoṣo láti lè mágbèrè àti ṣáà bí kọ́sẹ̀ máa lò tó fọ́ àwọn àtikẹ́ tó délé ọ̀ gbọ́dọ̀ dán wò ó dìbò ẹ bá tó délé nítorí pé ọlọ́run gbà kẹ́mẹ́ ṣoṣo láti tọ́jú ara yẹn nínú nǹkan àgùn àfi tó gun bá wà ọlọ́run sọ pé ẹ máa ṣe sọ láti lẹ́ni tí ń rìn lọ àbí lẹ́ni tó wà nínú nǹkan àgùn lórí nǹkan àgùn kò sógun ọ̀gbọ̀dọ̀ dàn wò torí ẹ̀ bá ṣe máa lọ wípé sọ̀lẹ́tò wítìrì kìí sọ̀ràn yẹn àwọn olùmọ̀sọ wípé anábì yìí ṣe sọ̀lẹ́tò tó jọ̀ràn yẹn lórí ràkúnmí rẹ̀ ṣùgbọ́n a kó ṣe sọ̀lẹ́tò wítìrì lórí ràkúnmí rẹ̀ á jẹ́ pé kìí sọ̀ràn yẹn gẹ́gẹ́ bá Abu Hanifa ti gbọ́ yí pọ̀ràn yẹn tọ̀ wọ́n ní sáwọn lè ṣe sọ láti wọ́n tèrè táwọn ti ṣe ọlọ́kà mẹ́rin lóru àwọn lè ṣe jù bẹ́ẹ̀ lọ dáadáa wọn bá tiẹ̀ mẹ́sìn kankan torí wọn náà ló dunra rẹ̀ ńlá dá ó rí ṣe masha allah àmọ́ lópin ìgbà tí ò bá ti jẹ́ pé ọgbà nọ́mbà yẹrẹ́kà tó ṣe lọ́dọ̀ àwọn bàbá bàbá ti máa ṣe àwọn àwọn bàbá bàbá àwọn náà là ń nínú Ramadan rákà mẹ́rin sáàtì àkàn iná ńlẹ́lá mẹ́ta mẹ́ta tí ìbá ti ṣe irú rẹ̀ lọ́lọ́gbà ìtagbára rẹ̀ kánú anábì sallallahu alaihi wasallam sọ pé salatul rákà méjì sálámà rákà méjì sálámà bẹ́ẹ̀ ni sọ̀lá tó agbára rẹ̀ ọ̀kájú kó o ṣe mẹ́rin lọ ó sì ṣe wítìrì tiẹ̀ tó sàn ó tún dáa ju tẹni tí ò tiẹ̀ jí tí ò ṣe nǹkan kan lọ ẹlẹ́yìí ìjẹba. wọ́n ní ẹlẹ́ran àgbẹ̀ tó jẹ́ pé àwọn làwọn dúnbò rẹ̀ kò sẹ́ni tó dì í lọ́nà láti jẹ ó tún jẹ́ ẹran àgbẹ̀ yìí lẹ́tún dùn á ẹ̀yìn agbára o nítorí pé ẹ̀rọ ẹ̀gbẹ́ tó fara balẹ̀ bí ìgalà ní ìsìn ìgalà ẹ̀rí pé ọ̀pá òkè ṣùtì ẹ̀ tọ̀ ọ̀dà ọ̀dà nísìnyí torí pé wọ́n fẹ́ fààyọ ni pé ṣe rí ẹran tó bá ti jẹ́ ẹran ẹ̀gbẹ́yìn fi ha ẹ̀mọ́fra bẹ́ẹ̀ ni wọ́n máa wí ìyẹn ni pé àìfarabalẹ̀ àìfaramáyàn bẹ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ tá a fi ń pè lẹ́ràn àgbẹ̀ ni tẹ bá rí anyị rẹ̀ rí ẹ̀yin náà mà i pé tó bá ti rí ẹ̀yin èèyàn tó bá ti fọwọ́ kan báyìí awọ ó ti máa kọ́ awọ ó ti máa lé ọ ó rí i táwọ rẹ̀ ń ta ọwọ́ yóò gbọ́n ni ó lè fẹ́ pọ́ ní ilé kan tá à ń gbé ní Kútọ́nù tẹ́lẹ̀ àwọn ará ilé yẹn àwọn ẹ̀yà àlù yẹn ilé tá a fa wọn gbé gbà yẹn wọ́n ní ìgalà tí wọ́n ń sìn ìgalà yẹn ojú kékeré báyìí lọ amọ́tò tí bó ṣe jẹ́ kékeré àìmọye yẹn ló fi ìhó ní ojúgun kì í fẹ́ rí yàn ọlọ́ọ̀lọ́mọbi táwọn náà ti lọ mú wa ṣùgbọ́n náà ṣe dá àwọn ẹranko ni pé wọn ò fara mọ́ ẹ̀. ìmọ̀ islam ló fi gbà pé ọ̀nà tẹ́ gbà pa ìmọ̀ ní pé ẹ lè pa láti jìnnàjìnnà bí kẹ́ ta lọ́fà bí kẹ́ yìnbọn bí kẹ́ sọ ajálẹ̀ kọ́ba yín dẹ ọdẹ rẹ̀ wàhálà kàdà. tọ́ ọba adé pé ẹ bá yìnbọn. bisimilahi allahu akbar nígbà tá ẹ̀yin ń bọ̀ kò sí wàhálà mi ẹ sì ní lẹ́mìí pé ẹ fẹ́ pa fọlọ̀ àmọ́ lórúkọ allah bẹ́ẹ̀ so tó bá wá rí pa tọ́jọ́ pò ń tẹ́ sí náà lórí pa wípé kò tí kù ń ja kporó lọ́wọ́ ẹ̀fọ̀bẹ ẹ̀fìpa ẹ̀fọ̀bẹ ẹ̀fìpa ṣẹlẹ̀ ìjọba ìdílù tó fi sọnù ṣẹlẹ̀ tí màálù wa àbí wa àbágbò wa tóun náà bá di pé ń sèse ẹran àgbẹ́ tó ṣe ara rẹ̀ náà ọ̀ ń sá fún yàn ó di pé kò ṣeé mú ma. ó di pé kò súnmọ́ so. ọba túlẹ̀ òdì inú gbó a lè rọ́nà kan tá a fi lè mú tá a fi pé bọ́lọ̀ sí ní ká dù láàdù Islam sọ pé òfin rẹ̀ yóò di ìdájọ́ irú àwọn ẹranko inú gbẹ̀rún ẹ lè ta lọ́fà bisimilahi allahu akbar ẹ lè yínbọn bisimilahi allahu akbar yóò sì tọ́ pípẹ́ jẹ́ léyìí tí ọba ti rí bẹ́ẹ̀ tó bá kọ́ farabalẹ̀ ni ó sì ṣe bọ́lọ̀ ṣe dà kọ́ ya nǹkan mi sọ léyìí jẹ́ báwọn àtọ́ba ti jẹ́ ọmọ fúnra rẹ̀ náà níjẹ kì í ṣe ajá tẹ tírìn náà sọ pé ajá gbọ́dọ̀ jẹ́ ajá tá a ti rè lórí bí ó ṣe ṣọdẹ nínú kọ̀ǹdíṣàn ajá tí ó sì bá wa ṣọdẹ ni pé yóò mú fún lówó rẹ̀ ni kò ní mú fúnra rẹ̀ kò nǹkan kan ah Islam ti dáa pọ̀ jù láwọn àdúgbò bòmí ẹ rí i tí àwọn èèyàn lé ajá ká kí ló rí ah wọ́n kọ́ lọ́ọ́ da ọ̀yà ìjẹ àjọjẹ́ ni subhanallah ajá pa ọ̀yà ọwọ́ adé lẹ́gbẹ̀ẹ́ kan jẹ làwọn èèyàn wọn bá du ọ̀yà wọn gbà má lọ́wọ́ pa àwọn jẹjẹ ni allahu akbar tí hmm? èsè sinimá tí ń ṣẹlẹ̀ ṣé mùsùlùmí kan jẹ́ dánrú ẹ̀ wò ẹ̀hẹ́n wá ní tó bá sẹ́yìn lẹ̀ pa ṣé mùsùlùmí lẹ́yìn náà nítorí pé n tó súnmọ́ ni pé àwọn èèyàn tó máa ń lọ sọdẹ àwọn èsè mùsùlùmí tó bá yẹ pé àwọn ògúnjèmí ògúndépò àbí òye wa sọ̀rọ̀ káwọn ọdẹ ọmọ ògún làwọn ògún ni wọ́n ń bọ̀ so ọdẹ tó bá ti jó lóògùn tó ń bògùn kò gbọ́dọ̀ pẹ́ ẹran ẹgbẹ́ kankan jẹ o tẹ bá jẹ ẹjọ kó níbi ti ẹran ẹlẹ́kejì ẹ̀yin tẹ wá jẹ́ mùsùlùmí tẹ lọ sọ́jà náà so ẹ gbọ́dọ̀ rí i pé ẹran tẹ́ ẹ sọ dẹ́rẹ̀ ń bẹ́nu àwọn ẹran tí sẹ́rí àfọwọ́sípa lè jẹ kìí ṣe gbogbo ẹran àgbẹ́ iná lọ́tọ́ pé ká jẹ o so ẹ gbọ́dọ̀ kíyèsí dáadáa ẹ gbọ́dọ̀ kíyèsí dáadáa àbí ilẹ̀ Yorùbá sì ṣe wà kò dájú títí tẹ ẹ bá gbé ìbọn ìbọn sakabula yẹn tẹ bá gbé apó tẹ gbàdá tẹ gbé gbogbo ẹ tẹ tún mú wọ́n ti pè ọfà yín tẹ́lẹ̀ ń lọ ṣọdẹ tí ẹ bá fẹ́ wọ inú igbó tí ẹ ti fẹ́ ṣọdẹ kò dájú pé wọ́n jẹ́ ẹ̀wọ̀ tẹ́ ẹ bá wọ ẹgbẹ́ mo rò pé yé àfi tí wọ́n bá ṣe ẹgbẹ́ lágbọn ibi tẹ́yìn wà àfi tí ìbá sílẹ̀ ìbá sá so wọ́n ní sọmọ lẹ́gbẹ́ ògùn ọmọ lẹ́gbẹ́ ògùn ló lè lọ sí kínní ló lè lọ ṣọdẹ so àmọ́ tó bá kẹ́yìn ní chance ẹ̀ tẹ̀sí jẹ́ mùsùlùmí kò sí wàhálà. wọ́n sáà lè borí àwọn àwọn máa borí àwọn táwọn bá fẹ́ atọ àtàárọ̀ àtàbí àti ìrọ̀lẹ́ borí báwọn akókò islam ọsọ lẹ́wọ̀n àlòbìnrin ntọkàn sọ ni pé tóbìnrin ọba jáde nle rẹ̀ bí èsì múra ni yóò gbogbo ara rẹ̀ tóbìnrin ọba sì wà nínú ilé tí ń gbé lọ́nà tí ẹlòmíì tí rẹ̀ ó ti máa rí àmọ́ ní wọ́n á pé lẹ́ńtẹ̀ ń gbé àṣírí yín ti bò tẹ́lẹ̀ náà ẹnikẹ́ni ò kàn lè já wá bá yín láì jẹ́ pọ́ kanlẹ̀kùn ẹ̀sẹ̀sẹ̀ lọ sílẹ̀kùn fún un sọ̀rọ̀ sí wọn àti ìṣẹ̀lẹ̀wọ̀n àti ìṣẹ̀lẹ̀wọ̀n ọlọ́run wọṣọ yóò soge gbàtẹ́lẹ̀mí ọ̀bọ́kọ rẹ̀ rí yóò soge fọ́kọ rẹ̀ tó nítorí délé ọ̀fẹ́ ṣàdúrà ìsìláàmù ọ̀sọ́ pé kò borí ọ̀fẹ́ kí alukurani ìsìláàmù ọ̀sọ́ pé kò borí nítorí pé ọ̀fẹ́ kí alukurani torí pé ẹ má bàa gbé nkẹtẹ rí nu kiri yóò kẹ́ máa bá wa gbé wá ní islam nínú ẹ̀sìn kiri ó ló wà nínú ń gbé ka nípa obìnrin ọ̀gbọ́dọ̀ sàdúrà kó sí rí lẹ̀ mo obìnrin kan ò sì gbọ́dọ̀ dé ṣọ́ọ̀ṣì kó lóun lọ tó gbogbo eléyìí máa kó gbogbo náà ti tó gbà wá àkókò máa ń tán ṣe náà àwọn ọmọ ti wá gbogbo eléyìí ò sí bẹ́ẹ̀ mú bàa gbé islam wọnú islam obìnrin ìṣẹlẹ́wọ̀n wọ́n wà nù lé rẹ̀ kò sẹ́ni tí ń rí ọ ta ló ń kó máa gbé ìjáàbù kó tún sọ pé o tún gbọ́dọ̀ bójú nù lé obìnrin mi lọ sọ́dọ̀ obìnrin ẹgbẹ́ fó tún bójú ó ní ò lè wá bí ẹ ṣàṣẹ ń bójú mi ah! ẹ jẹ́ àrùn tí ó mú gbogbo ilé àwọn àṣejù míì náà wà tó pé ma anzalallahu biha min sultan naam. wọ́n ní sọ̀láàtù àṣùrùkù àti tó wà láàrin wọn àmọ́ pé ṣẹlẹ̀ kan wọ́n kàn kírètì àwọn ọkọ̀ náà lóríṣiríṣi rẹ̀ ẹ́ lè lè ṣẹlẹ̀ ìṣòrọ́kù sálábí lọ sọ pé sọlá ti kàn jẹ́ sọlá ti lè ṣòrọ́kù. nígbà àwọn èèyàn ń kọ sínú ìwé ẹjọ́ ọmọ ayé yín ọ̀tọ̀ ní ìsìn bá fẹ́ ṣèwé tí mò ń fẹ́ pé ǹjẹ́ tí mò ń fẹ́ tí mò ń san pa rẹ̀ mò ń fẹ́ kó débẹ̀ sẹ́wọ̀n pé ṣe table of index nínú table yẹn màá sọ nǹkan ló kọ o lè má gbọ́ rí ẹ̀hẹ́n màá sọ kọ tí ó jò súnmọ́ sọ àmọ́ pé ṣẹ̀rí àló pé bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ di sitana ti tọ́ka sí pé ẹni tó wá jókòó <coughs> níbi tó ti sàṣùbà tí ó kó mbẹ tí ń sàwọn àká títí tó rùn fi yọ tó gbéra sókè ìyẹn ni pé fifteen minutes lẹ́yìn ìgbà tó rùn kọ́kọ́ yọ ìyẹn pé tó wá sọ ọ́nà aago yín ní ìsìnkú òrùn yọ ní six thirty five ẹ fi fifteen minutes kún ó ti di six fifty six fifty yẹn ìgbà náà ló tó lè ṣe rákà méjì gbọ́dọ̀ wọn fún ládà ọmúra ṣe lẹ́yìn wọ́n sọ pé sọlá àtàlà ní ká ṣe lẹ́yìn ìgbà tí òun bá ṣe kíni ní tí lárúbá fẹ́ sọ fún yín nù ìwádìí kẹ́yìn wọn máa pè fún alẹ́ èdè lárúbá bí ìgbà táwọn ẹbí ló pè sọlá ti tẹ́sí lẹ́yìn ìgbà tí òun bá yọ <coughs> dáadáa ó lè jọ náà ó lè má jọ náà ní ọgbọ́ha nísìnyí wọ òjókòó láti ṣe àdúkàr ọkàn gbalẹ̀ yín lọ ni ọba tó dédé ìgbà yẹn òun ti rákà méjì ṣé sọláàtù tí wọn ní ká ẹsẹ ẹni tó bá jókòó tó ń ṣe àdúkàr àdúkàr náà wò ló ṣe kó o ṣe àdúkàr kankan ẹni tó bá jókòó tó ń ṣe àdúkàr òun ṣe àdúkàr dìgbà yẹn sọ wá dìde wọn fẹẹ ṣe sọláàtù tí wọn ní sọlọ lọ ṣe yẹn nítorí dáa kó wọn ṣe ni pé kó dà níyàn kó wọn fẹ́ẹ́ ṣe sọ́láàtì tánàbì sallallahu alaihi wasallam ní ká ṣe tá a bá jókòó lẹ́yìn sọ́láàtì fajr táǹsì àdìkà títí di ìgbà tó rùn yọ mo sì fẹ́ẹ́ ṣe pẹ̀lú sọ́láàtì duha kó sì rákà méjì ọlọ́run fi fún wa ní ládàá sọ́láàtì méjì lẹ́yìn ìjọba. wọ́n láwọn olówó àwọn sì fẹ́ yọ zakatul fitr kí ni káwọn ò ṣe ẹ má jalè o ẹ̀ lágbára rẹ̀ la yukallifullahu nafsan illa wus'aha ẹ̀ lágbára rẹ̀ gbà fọlọ́ gbogbo jọ́tọ́lọ́ bá fún yín lówó ẹ̀ san padà gbèsè tẹ́ san padà yín kò wá ní jẹ́ zakatul fitr wọ́n jẹ́ sàrà àmọ́ sàn ju kí a má san padà lọ lé ìjẹ́bù sójà. wọ́n ní ìyàwó àwọn ẹ̀sìn mùsùlùmá káfíra ni bí wọ́n ṣe kà á wọ́n ní sáwọn lè bá yọ zakato sáwọn lè yọ zakato àwọn ti mọ̀ pé àwọn ní yọ zakato fitiri fún àmọ́ lóyún sáwọn lè yọ zakato fitiri fún yọnu rẹ̀ àwọn kọ́ni pé káfíra wò ní torí pé káfíra lẹ̀ pé ọlọ́run sọ pé wàlá tó ń ṣe kó bẹ̀rẹ̀ sọ mílíkà wà fìr ẹ gbọ́dọ̀ mú àwọn káfíri níyàwó ọ yẹ kó sọ pé bàkàtà bíyà ni yẹn ni pé nasraniya àwọn yahudiya. ká máa pe èdè tí ó fi jẹ́ pé nǹkan sọ yé wa káfíra náà làwọn náà mọ káfíra nasọ̀rọ̀ nìyẹn tó ń lọ tọ́ pípọ̀ fẹ́ ọlọ́yàdé abátàgódé abúròdé gbogbo àwọn eléyìí haram ní kò wọn. tọ́ ìyàwó rẹ̀ yẹn wá lóyún nígbà tá a ti mọ̀ pé ọmọ tó wà nù rẹ̀ ìdájọ́ rẹ̀ nídájọ́ wọ bàbá. tó o lè ti yọ zakati kalẹ̀ fún rárá o wọ́n yọ zakati fún yín léyìí tó dọ́gba jù náà ra àwọn olùmọ̀ so Uthman bin Affan radiyallahu anhu ló ní àbá pé a lè yọ zakati fún yín ètò dọ́gba jù nípa àníyọ àníyọ so ńgbà bá bímọ tó bá bímọ láàárọ̀ ọjọ́ ọdún khair nígbà bá bí lẹ́yìn Eid khair ọdọọdún ti ń bọ̀ tẹ́lẹ̀ ìjẹba o. wọ́n ní sáà lè yọ zakatul fitr pẹ̀lú owó rárá ọlọ́mọdé ayọ̀ àyọ̀dànù oúnjẹ náà ní sá wọ́n ká yọ zakatul fitr aláìní kò bùkátà oúnjẹ bíi bó ṣe ń bùkátà owó náà gbogbo náà ni owó náà láláìní bùkátà jù ṣùgbọ́n oúnjẹ ní Islam ní ká yọ zakatul fitr ẹ mẹ́wàá pípé zakatul tówó náà tún wà tó ṣùgbọ́n zakatul fitr ó ní í ṣe pẹ̀lú pẹ̀lú oúnjẹ ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tán. torí ama owó tá a fi wò so ráìsì tó lè ṣe déédéé múdù mẹ́rin láwò ní àbówò gàárì àbí òye wa sẹ́yìn kó wọn ẹsẹ̀ nǹkan kan náà tó wà láwò ní alikama sẹ́yìn kó wọn ẹsẹ̀ nǹkan kan náà so nítorí ìdí eléyìí báyìí Islam kò líǹkì wa mọ́ nǹkan tí ò ní tùmọ̀ oúnjẹ oúnjẹ wọn á ní ẹ ó lè máa bùkátà kó fi rówó àmọ́ pé owó lẹ́yìn ọ̀hún á fún kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ilé ìjọba. wọ́n ní ẹnìkan ti mọ̀ pé ìpìlẹ̀ owó nínú fámìlì àwọn haramu ni torí ẹ̀ ní sẹ́ máa ń sá fún àti lọ́lé ṣùgbọ́n wo di òfin kó lé gbélé yìí òun ní láti lọ lọ àwọn òun sì lọ sílé ilé lòun fara sínkó sí. so wọ́n sì jẹun ń ṣe gbogbo ẹ̀ ńlé wọn á mọ kí gbogbo eléyìí bẹ́ẹ̀ so wọ́n tọ́ ọmọ owó yín ní àràmù tó kọ́yẹ́ kọ́ jẹ́ kọ́yẹ́ kọ́ jẹ́ kí ni kí ni béèrè ni kò ní kò ní nítorí pé náà fẹ́ jẹ́ ní ọjọ́ béèrè lẹ́yìn náà sì lè jẹ́ tó yẹ máa ti bàlágà tó wọn kàn pé mi ti jáde skul ni àmì ìsọmọ kékeré wọn kàn sọ pé mo ti jáde skul mi ti sáàbù èyí e sọmọ kékeré mo ti sáàbù mi ti rìṣẹ sí ọmọ kékeré wà lélẹ àníwọ̀ kọ́ lọ ṣiṣẹ́ kọ́ làágùn kó rówó kọ́ rẹ halal aláwọn níyàwó mẹ́rin àwọn fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ kí ẹ ti kọ́ àwọn láìkẹ́ ọ̀ pẹ̀tẹ́ àwọn fẹ́ fi láǹfààní àti fẹ́mi yìí táwọn kan lè kọ́lẹ̀ káwọn sì tún máa bọ́n lówó ń gbọ́ bá a di pé àwọn kọ́lẹ̀ tán bẹ́ẹ̀ ni ẹni ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè dá wa gbà bẹ́ẹ̀ ó ní wa in aradtum istibdala zawjin makana zawjin wa ataytum ihdahunna qintara fala ta'khudhu minhu shay'a ata'khudhunahu buhtanan wa ithman mubina ṣùgbọ́n bó ti ṣe tán yìí máa ṣe nǹkan téèyàn kàn lè máa rọ́ọ̀lù nítorí eléyìí mo tún fẹ́ fẹ́ mi tó o kéṣe pé mi fẹ́ràn eléyìí mo fẹ́ràn rẹ̀ náà àmọ́ mo tún mo fẹ́ láǹfààní àti fẹ́ lómi téèyàn bá ṣe bẹ́ẹ̀ ó ń túmọ̀ sí pé ọ̀dájú burúkú léèyàn aláìláàánú léèyàn ẹ̀yin náà sì sọ ẹ ti níyàwó mẹ́rin wọ́n dájú pé àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin yìí o wọ́n ti máa bí ọkùnrin ọ ti máa bí obìnrin so so ó wù ẹ̀yin náà tí ọmọ yín bìnrin bá wà nílé ọkọ kọkọ tiẹ̀ náà ó lómi ṣe pààrọ̀ tiẹ̀ náà kó wá ti ránṣẹ́ sílé tiyín nke má bínú aya mi o mo sì fẹ́ràn rẹ o náà pé mi lómi àbí òye máa padà sí àwọn ṣé yóò dùn náà ní dùn ẹnu pẹ́ni tẹ́ fẹ́ lé lọ ní ìsinyìí torí ẹlòmíì tẹ́ tún rí tójú tiẹ̀ ṣe híóhíó àbí òye wa tẹ́ ẹ mọ̀ pé òun náà ọmọ ẹnìkan ni so ẹni tójú rẹ̀ sì ti ṣe bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ káwọn ẹni tójú wọn náà ṣe híóhíó káwọn náà máa palẹ̀ ma torí gbogbo ojú torí híóhíó náà ló tún padà di bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ńgbọ̀ bá di lọ́la so iná ló ti jẹ́ pé ó pe àkíyèsí ìbéèrè yín yìí pe àkíyèsí ìbéèrè yín yìí ó pe àkíyèsí lọ́nà wò ẹ rí i pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ó ti torí pé ó rọrùn fún wa láti rí ìyàwó fẹ́ láwùjọ wa wọ́n kàn máa kó àwọn obìnrin yẹn jọ kíákíá ni ẹ̀rọ lómi kò tí ì dàgbà lọ títí so ọmọdé kékeré ó sì ti fẹ́ ìyàwó mẹ́rin ṣé nǹkan bó ṣe sáré fẹ́ wọn iná ẹ̀ ní ó ṣe sáré máa kọ̀ wọ́n lẹ̀ nítorí pé ojú rẹ̀ kúrò lára àwọn obìnrin tí ojú wọn bá ṣe fíofíó kò sí tàbí ṣùgbọ́n ẹni tójú rẹ̀ ṣe fíofíó yẹn wọ́n padà di olójú bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tó bá di olójú bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ kò ní wù ọ́ ma wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ ok ṣé wọn káwọn tó wà lé nǹkan ọkàn wọn ò ní balẹ̀ nítorí pé at any time so wọ́n lè send their náà out without any notice torí pé ẹ̀ka ti rẹ́ lómi tó ẹ̀yin òsì fẹ́ níyàwó márùn àti táìm torí pé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ wọ jahannama rọrùn so àwọn eléyìí ẹ ti jẹ ń tẹ́fẹ́ jẹ lára wọn máa lọ tiẹ̀ ẹlòmíì náà kò tún wá wọn náà máa lọ tiẹ̀ ẹlòmíì náà kò tún wá Allahu akbar ó burú jáì torí ẹ̀ ló jẹ́ pé rush rush rush kò péyàn nínú ìgbésí ayé mo fẹ́ níjú ìyàwó kan lọ tó bá fi tó bá fi ìwà ń wára tó bá fi kóbìnrin jọ ó dájú pé ìwà ńwára náà ló fi tú wọn lẹ̀ pàápàá jùlọ tó bá ti jó lójú kòkòrò obìnrin tó sì fẹ́ lùgbọ náà nípa pọ̀ fẹ́ ju mẹ́rin lọ lákòókò kànáà torí ọdọwọ àwọn fẹ́yàwó fẹ́yàwó káfíbẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ wa káfíbẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ wa lọ́pọ̀lọpọ̀ gbà kété pé a fẹ́ sojúṣe lórí obìnrin ńlọfà làá fi máa fẹ́ wọn jọ gan a máa fẹ́ yọ kòkòrò tójú kò lójú ni ẹlòmíì obìnrin kan ju agbára rẹ̀ lọ obìnrin ẹyọ kan ó ju agbára rẹ̀ lọ bí ẹnìkan nìkan sọ fún kọ́kọ́ rẹ̀ mà fẹ́ fẹ́yàwó mi kọ́dà gan wọn ti lọ́ọ́ yọjú tóbìnrin bá ń sẹ́wà láìtọ́ láìpẹ́ kò gbọ́dọ̀ jọ kò gbọ́dọ̀ dá o kì í ṣe torí pé òun ó pa o kì í ṣe torí pé òun níjó rí fẹ́ o àmọ́ òun òbí dáa tí ó fẹ́yàwó mi kí ló dé òun gan alára kò tí ì tọ́yẹ pé yóò máa tánu ó sì kéré ló fi sọkọ fẹ́lómi tó bá wọ́n túmọ̀ sí pé ìgbà mi ojú kòkòrò lásán ni bá yìí ṣe kó lágbára yìí ṣe kó níkàpá yìí ṣe kó nbùkátà rẹ̀ torí délé ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹ rántí kó obìnrin nìyẹn kan ni yóò bá ṣíbi ẹ̀ka ni yóò gbèsè ayé rẹ̀ jẹ́ o sì zẹ o ní zẹ wọn gbàgbé sí ayé rẹ jẹ bí ẹnìkan wọn ní ọkọ òun àwọn ti jọ wà ti pẹ́ wọn bá lọ fẹ́ àwọn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà náà ti jọ wà yẹn ó lè bẹ́ẹ̀ ṣe ó lè bẹ́ẹ̀ ṣe tí òṣùpá mọ́kànlá tí ò ní sí òun lásán o wọ́n sì ti bá a mọ́ àwọn mánéjì rẹ̀ àwọn ti ní màánu lọ́ba lọ fẹ́ lómi lọ fẹ́ lómi lọ́ba àbándọ̀ pátápátá sáwọn pé eleven months tẹ́lẹ̀ ni kó tó di pé wọ́n gba visa kọ́kọ́ wà dọ̀rẹ́ ní ìsinyìí sọ̀rọ̀ kọ́ lọ gbọ́ mọ̀ yẹn so eleven months eleven months ni wọ́n máa ṣe tọ́pọ̀ ní ìyá rẹ̀ wò. níìsín wa ń kọ́ sẹ́wọ̀n pé yọ wọ̀ ọ́ níyàwó mi kẹ́ máa wú àbòsí ọkùnrin mo tún á lọ fẹ lómi obìnrin ò lè bí ààrẹ so ọwọ́ ló ń kọ́lẹ̀ màtó ti lẹ́lómi ó ló ń kọ́lẹ̀ ìyàwó wa ní fún gbogbo àsìkò yẹn àyídàfẹ́ tán bàbá fi tipátipá bò ń lò. láti fi hàn pé nǹkan ti dà padà bàbá ńlá punishment tó o mọ̀ pé o nídìí obìnrin méjì agbára rẹ̀ ọ̀ka ṣé bọ́lọ̀ lọ dá o ọlọ́run máa ń tó ń fi sára kálukú so agbára rẹ̀ ọ̀ka má kí ọrùn rẹ̀ bọ́ ń tágbára rẹ̀ ọ̀ka torí àṣírí rẹ̀ ó tù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù àwọn obìnrin náà sì yàtọ̀ síra wọn obìnrin tó dọ̀ lágara pọ̀ tẹ́gbọ́n sàlẹ̀ so o ti wá lọ kó wọn jọ ọlọ́run ní kó ríru wọn méjì mọ̀ ọdájú pé gbogbo ibi tí ò nẹ́sẹ̀sìrì kó travel lọ wá travel tó jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sọ̀rọ̀ èèyàn ní kóbìnrin ọ̀pọ̀ àròkọ rẹ̀ ní tó bá ti lọ́kọ ọ̀rọ̀ èèyàn ní kórúkọ rẹ̀ ọ̀sẹ́kù ló kọ tí àti ti bàbá rẹ̀ títí tí èkú ó túmọ̀ sí pé haram ní kọ́ pàròkọ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí pé má la yatimmu al-wajibu illa bi tarkihi fa tarkuhu wajibu fi'luhu haram torí rẹ̀ obìnrin yẹn gbọ́dọ̀ pààrọ̀ kọ láíláí ó kọ bàbá rẹ̀ ní ọmọ jẹ́ láíláí. wọn láwọn ra mọ́tò ní four hundred thousand àwọn tí wọ́n san two hundred thousand àwọn sì dágbà sígbà táwọn san àwọn wa lè san owó yìí onímọ́tò tó ta fáwọn wa gbà padà ẹni tó bá pé májèmú jẹjọ dànù ẹ wá ní lockdown lọ́sẹ̀lẹ̀ ẹ̀yin ní lockdown lọ́sẹ̀lẹ̀ ńlọ́fà ńgbà tí lockdown ṣẹlẹ̀ ilé òjé kẹ́ ẹ rí owó tó kù yẹn san àwọn kọ́ ni pé kọ́dà kó ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ju agbára yín lọ ẹ tètè tún ṣàlàyé fẹ́ni tẹ́ ẹjọ́ ní májẹ̀mú kọ̀ọ̀kan ní jẹ́ pé ẹ wà pété mété ẹ ní sọ́n tó ṣẹlẹ̀ fún so tó bá gba mọ́tò yẹn padà lórí pẹ́yìn lẹ̀ pàdé o kò sí nǹkan tó burú ń bẹ̀ ní ìjẹ́bù sì jẹ́ àmọ́ ẹ̀yẹ́kẹ́ni tí ó ta mọ́tò fún yín náà lọ́ọ́ mà tá bá ti tajà fún yàn owó lókùtọ̀ jẹ wá kọ̀tọ́ pé ká gba nǹkan yẹn padà mọ́ kọ̀tọ́ pé ká gba nǹkan yẹn padà mọ́ owó wa lábẹ́rẹ́ ìgbà tí wọ́n bá san bóyá nǹkan kan di lọ́nà kò jẹ́ kó lówó nǹkan ní yóò lè ṣàlàyé ìgbà tí òun ọba san so eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí tí ọlọ́run ẹlẹ́dàá wa tó bá kọ́ ìpè ọ̀la lọ́dún so a jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ wa. ó tún di ọjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ nínú ètò tún tẹ̀síwájú online. tí ọlọ́run bá sì kọ pé ọ̀túnla online ní ọjọ́jọ́ ọdún àyẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ọtún jọjọ́ sunday kó tó continue online. ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ̀ kọ́ gba síyàmù wa kọ́ gba kìyàmù wa kó sì wá lọ́kàn nínú àwọn tó ọlọ́run kò sí wa lọ́kàn ní ẹni tó ti fi ṣe kòńgẹ́ àti orí Laylatul Qadr àwọn èèyàn ju wa tá a gbà nínú rẹ̀ ọlọ́run kọ́ mọ́kọ́ ti sí wa lọ́wọ́ ọlọ́run kọ́ mọ́sẹ̀ Ramadan eléyìí ní àṣemá fún wa ọlọ́run kò tún fún wa láǹfààní àti sèmí àti sèmí àti sèmí àti sèmí nínú àlàáfíà àti bíbọ àṣírí kọ́lọ́ ẹlẹ́dàá kó dáadáa táyé àti tàlùkìyàmọ̀ fún gbogbo wa aburú ó kéré ọ̀pọ̀ ọlọ́run mẹ́jọ tó sí wa subhanakallahu wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك